إخواني وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba dídá wa látàrí ṣíṣe tí ó ṣe wá ní mùsùlùmí bákan náà Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tún ṣe wá ní ẹrú tí ó fún ní làákàyè nínú àwọn ẹ̀dá rẹ̀ torí pé ọ̀rọ̀ al-Qur'an nígbàtí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá ń sọ ọlọ́run á ní àwọn tí òun bá sọ àtàwọn tí ó wúlò fún òun náà làwọn onílàákàyè tabawari ẹrú tí ó ń gbẹ̀ngbẹ́ àti máa gbọ́rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà fahadha dalilun ala aqliyatihi eléyìí ó máa jẹ́ ìtọ́ka lórí pé ẹni tó ní làákàyè ni ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ní ká máa bẹ lórí pé kí lànàbì sọ bó lànàbì ti ṣe kí lọ́lọ́run fi rán Muhammad sallallahu alayhi wa sallam ọba náà lọ́ba tá a dúpẹ́ fún abẹ́lẹ́ ọ̀hún ìsìláàmù wa tá à ṣe kọ́lọ̀ ń kú jẹ́ ká ṣe é ká fi pàdé ìyọnu ọlọ́run ọba kọ́lọ́run kó jẹ́ ká ṣe é ká kúlẹ̀ lórí kọ́lọ́run kó jẹ́ ká ṣe é ká fi ṣoríire láyé nínú sàárè àti níjọ́ gbẹ̀ndé alkiyama. bákan náà tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ eléyìí tí ọlọ́run fi sí òpin gbogbo àwọn tó ti rán sórí ilẹ̀ nínú àwọn ẹ̀dẹ́yàn bákan náà ọlọ́run ọba fi tí ó fi rán ó fi ṣe òpin àwọn àwé tí ọlọ́run sọ kalẹ̀ ọlọ́run dáàbò bo ìwé tí ọlọ́run fi rán yìí débi pé ọlọ́run ṣàdéhùn wípé ọwọ́ bàjẹ́ ò lè kan ìwé náà títí láéláé atọrọ ìkẹ́ ọlọ́run àti gé ọlọ́run fún anábùwà Muhammad àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àti àwọn sọ̀hábà rẹ̀ bákan náà atọrọ ìkẹ́ ọlọ́run àti gé ọlọ́run fún gbogbo àpapọ̀ mùsùlùmí kọlọ́run kó má yọ wálẹ̀ kúrò nínú ọ̀kẹ́ náà títí dijọ́ gbéǹde alkiyama. lórí àkọlé tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni al-iman wa asaruhu fi hayati al wal mujtama. kí ni ìgbàgbọ́? ìyẹn ni pé ìgbàgbọ́ tá a bá sọ pé ìgbàgbọ́ òun náà ni wọ́n ń pè ní al-iman lédè lárúbáwá ìgbàgbọ́ yìí kí làwọn ipa tí ó máa ń là lára ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ àti àwùjọ ibi tí ìgbàgbọ́ bá ń bẹ àbí àwọn onígbàgbọ́ irú pa àwọn onígbàgbọ́ fẹ́ là lára olùgbàgbọ́ àtàwùjọ ibi tí ìgbàgbọ́ bá wà ṣùgbọ́n síwájú ká tó máa sọ̀rọ̀ nípa àǹfààní tá a fẹ́ rí lára àgbàgbọ́ a kọ́kọ́ sọ̀rọ̀ níwọ̀nba lórí kíni tí ń jẹ́ ìgbàgbọ́ torí pé ìkànnì àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní wàkúlò ní yadda'i waslan bi layla wa layla la tuqirru kálukú náà ni ó máa pàpẹ́ wípé onígbàgbọ́ ni mí onígbàgbọ́ ni mí onígbàgbọ́ ni mí torí pé kò sẹ́nìkan tó fẹ́ ní tó fẹ́ ní kí wọ́n ó pè òun ní aláìgbàgbọ́ àwọn mùsùlùmí àlò onígbàgbọ́ ni wá àwọn tí ì ṣe mùsùlùmí náà onígbàgbọ́ làwọn náà ń pera wọn ẹnìkan ò fẹ́ kí wọ́n ó pè òun ní aláìgbàgbọ́ eléyìí ló fa tó fi jẹ́ pé kí ni al-iman níbàámu sí ìlànà Islam gẹ́gẹ́ bí Ọlọ́hun Ọba adédáwá ṣe sọ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣàlàyé rẹ̀ fáwọn ọmọ ènìyàn lórí ilẹ̀ kí ni tá ń pè ní gbàgbọ́ àwọn afáà súnà kọlọ̀n kúmọ́ṣẹ́ ìbánisẹ́ dáadáa fún wa wọ́n ní al-iman at-tasdiq al-jazim. al iman at tasdiq al jazim والإكرار الكامل والاعتراف التام بوجود الله تعالى وربوبيته وألوهيته وأسمائه وصفاته ìgbàgbọ́ ni atẹ̀sídík aljazim ìpèlódodo ìpèlódodo tó dógóńgó ìyẹn ni pé ìpè nǹkan lódodo tí ò sí iyèméjì kankan nínú rẹ̀ irú yìí là ń pè ní ìpè nǹkan lódodo tó dé ògóńgó. bákan náà wal iqrar wal iqrarul kamil àti ìfi nǹkan rinlẹ̀ tó pé wal i'tirafu tammu àti ìjuwọ́lẹ̀ fún nǹkan tó pé pérépéré kí ni ta fẹ́ pè lódodo tá a gbọ́dọ̀ níyè méjì nípa rẹ̀ bákan náà kẹ́ni tí afẹ́firinlẹ̀ lódindi kìsì ní ta afẹ́ juwọ́lẹ̀ fún ní pípé òun náà ni bí wujudillah pẹ̀lú pé Allah ń bẹ ká nígbàgbọ́ sí bíbí ọlọ́run ọba Allah eléyìí ni àkọ́kọ́ wa alaikumus salam ìnígbàgbọ́ sí bíbí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala eléyìí gbọ́dọ̀ ó gbọ́dọ̀ dógóńgó lọ́kàn ẹni tá a bá pè lónígbàgbọ́ wípé ọlọ́run kan ń bẹ o allah ni so ìgbàgbọ́ sí bíbí allah subhanahu wa ta'ala ẹni tí ò gbọ́dọ̀ sí iyèméjì ń bẹ ni tí ó sì gbọ́dọ̀ sí ọ̀nà fún iyèméjì láti rí ibi rápá ńlá wọnú ẹ̀ tá a bá nígbàgbọ́ sí bíbí ọlọ́run ọba allah. lára ìnígbàgbọ́ sí bíbí ọlọ́run ọba allah náà ni alimánu bi asma'ihi wa sifatihi bọ́lọ̀ ń bá ṣe ròyìn ara rẹ̀ pẹ̀lú bíbẹ rẹ̀ yẹn ni pé bá ṣe ròyìn rẹ̀ fún wa láì bí sallallahu alayhi wa sallam bó bá ṣe ròyìn ọlọ́run ọba allah fún wa àgbọ́dọ̀ jẹ́ kí iyèméjì ó máa bẹ níbi yẹn nínú ẹ̀mí anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tó sọ nípa ọlọ́run ọba allah ni wípé yanzilu rabbukum ila sama iduniya fi sulusil akhiri na olùwàyín ta ló olùwàyín ta anabi ń sọ jama allah anabi ni olùwàyín yanzilu ila sama iduniya ìmọ̀ ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé lára bíbí ọlọ́run ọba bọ́lọ́run ṣe ń bẹ nìyẹn anabi lolúwa yín máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé ní gbogbo ìdákẹ́ẹ̀ta ìgbẹ̀yìn òru yẹn ni pé ńgbà tá a bá dá òru sí mẹ́ta láti gbà tó òrùn ti wọ̀ títí tá àlùfájàre ó fi yọ nígbà tá a bá pín sí mẹ́ta ìdákẹ́ẹ̀ta ìgbẹ̀yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam olólùwà yín máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé fi kulli laylatin ní gbogbo òru ìyẹn ni pé kò sóru ọjọ́ kan tólúwa yín ò ní sọ̀kalẹ̀ wá sí sánmà ayé tó a rí pé eléyìí ìkan nínú ròyìn bí olúwa wa ṣe ń bẹ bí Allah ṣe ń bẹ nà ṣá gbọ́dọ̀ sí méjì sí tẹ́yìn bá ló ń gba Allah tó bá gba bíbẹ Allah gbọ́ ó gbọ́dọ̀ gbà yí pé lára ròyìn bíbẹ rẹ̀ náà lélẹ̀ àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ròyìn eléyìí tá a máa bá pàdé nínú alukur'an tí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ tó a gbà pé eléyìí ni àwọn ròyìn bí ọlọ́run ọba adẹ́dàá wa bó ṣe wà. bákan àwọn orúkọ tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àwọn orúkọ tó sọra rẹ̀ fún wa nínú alukur'an pé òun jẹ́ báyìí òun jẹ́ báyìí òun jẹ́ báyìí àwọn orúkọ yẹn a gbọ́dọ̀ gbà pé orúkọ olúwa wa nìyẹn. ǹjẹ́ àǹfààní tiẹ̀ ń bẹ sọ lórúkọ míì tó wu òun kò torí pé al-asma'u àwọn tí a ń pè láwọn orúkọ yìí nìyí yóò máa níbàámu sí almusamma bí ẹni tí ń jẹ bá ṣe tó so bó la fẹ́ mọ orúkọ tí a lè dá fún olúwa wa lọ́wọ́ ara wa tí ó wàá tó títóbi ọlọ́run ọba tá a fojú rí èyí ló fà tó jẹ́ pé nínú Islam kò sígbà láàyè fún mùsùlùmí kan kó wá la sọ ọlọ́run lórúkọ kó wá morúkọ ọ̀kan wá nínú àwọn orúkọ tó ṣe pé kò ní tọ́ka nínú tírà ọlọ́run kò ní tọ́ka nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó kù sígbà láàyè ayé lálàá ká ọlọ́run pé mo sùn mo kàn rí nǹkan kan mo kàn ń gbọ́ tí wọ́n ń pè nǹkan kan sí mi létí sọ fún mi orúkọ ọlọ́run ní ayé lálàá a kì í lálàá ṣe kí ni ayé lálàá gẹ́gẹ́ bí so ìròyìn bíbí ọlọ́run ọba tá a bá nígbàgbọ́ sí bíbí ọlọ́run ọba allah a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ròyìn bíbẹ rẹ̀ náà gbogbo ohun tó bá fi ròyìn ara ẹ̀ á gbà pé bolúwa wa ṣe ń bẹ nìyẹn ṣùgbọ́n nínú àwọn àròyìn yá wa ṣọ́ra la nukayif masil numassil wala aftil àní ṣe tẹ̀kìíf yẹn ni pé ká máa béèrè pé báwo ló ṣe rí àpèjúwe ńgbà tí ọlọ́run ọba bá ròyìn ara rẹ̀ pé òun lọ́wọ́ kí mùsùlùmí ó máa béèrè pé ẹ dákun mo fẹ́ mọ bọ́wọ́ rẹ̀ ṣe rí so irú mùsùlùmí bẹ́ẹ̀ á béèrè lọ́wọ́ rẹ̀ wípé so onígbàgbọ́ sí pé ọlọ́run ọba ń bẹ àbó gbàgbọ́ kó ń bẹ tó bá lóun gbà kó ń bẹ á ní kó júwe bó ṣe rí fún wa tóun ò bá ti lè rí ọlọ́run ọba júwe lódindi a jẹ́ pé kó má béèrè lọ́wọ́ àwa náà nípa pé bó lọ́wọ́ rẹ̀ ṣe rí torí pé ìwọ tó ti gbà á gbọ́ lódindi pé ọlọ́run ọba ń bẹ tí í ṣe Allah tó sì lọ gbà bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ bọ́wọ́ ṣe rí ló wáyé kókó ọ sí dààmú kí a ọwọ́ yìí èmi ò ní nígbàgbọ́ sí tẹ́ẹ̀ bá ti lè sọ bí ọwọ́ yẹn ṣe rí kúkú má nígbàgbọ́ sí bíbẹ ẹni tí ó fọwọ́ ròyìn rẹ̀ torí pé tá bá béèrè lọ́wọ́ wọn náà pé Allah tó ló nígbàgbọ́ sí òun bó o ló ṣe rí o ò lè sọ̀rọ̀ yẹn yọ kan báyìí fún wa pé bákan ló ṣe rí torí. so torí ẹ gbogbo àwọn ìròyìn tí alukur'an bá fi rinlẹ̀ tí ànábì bá fi rinlẹ̀ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àyè máa béèrè wípé bó o ló ṣe rí dèpòdépò pa wàá ṣàfijọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀dá kan tá a fojú rí dèpòdépò wípé a wàá padà wá sọ pé ah ńgbà tẹ́ ti lè sọ pé bí tẹ̀dá yìí ṣe rí ló ṣe rí èmi ò gba ìròyìn onítèmi torí pé níbi tí tààkìlù ti máa ń bẹ̀rẹ̀ ìyẹn ni pé ká kọ̀ǹdẹ́mù ròyìn fún olúwa Allah níbi títí máa bẹ̀rẹ̀ ni látara àtẹ̀kìyéfù wa tẹ̀mṣìl ká máa wádìí bó ṣe rí tábà wá wádìí bó ṣe rí tán á wà fi wé nǹkan kan torí pẹ́ni tó fẹ́ máa bó ṣe rí láìsí èméjì wọn ò fi wé nǹkan kan fún un àbí kò náà fi wé nǹkan kan lọ́dọ̀ ààrẹ tó bá ti wá fi wé nǹkan kan òun à tó bá jẹ́ pé olúwa mi bọ́wọ́ rẹ̀ ṣe rí nìyí èmi ò gba ròyìn ọwọ́ wọlé ń tèmi yóò ká kọ̀ndẹ́mù ròyìn ẹni sotori ẹ ìlànà àwọn àfáà látijọ́ wọn tájogún látọ̀dọ̀ ànábì látọ̀dọ̀ àwọn sàábì ànábì látọ̀dọ̀ àwọn tábìín àwọn ẹni rè ṣáájú òun náà ni pé àáfìròyìn bí olúwa wa ṣe ń bẹ àáfìrin ilẹ̀ fọlọ́wà wa láì ní máa wádìí pé báwo ni ìròyìn ń ṣe rí kéèyàn kan wá béèrè pé ààbò olúwa wa ṣe ń sọ̀kalẹ̀ sí sánmà tayé nísìn àìní máa béèrè torí ànábì ti sọ fún wa pé olúwa wa máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé kò sì sọ bí ṣe ń sọ̀kalẹ̀ wá béèrè pé arahmanu arṣistawa ni orí alẹ́ ló wà ṣé yóò kó lórí ẹni àbí wọ́n jọ èèyàn ìbéèrè irú yìí o torí pé tó bá ní tó bá bùkátà sí pé ká mọ̀ pé ṣé yóò kú olórí àlẹ́ àràṣí ni àbí wọn ò jọ bọ́lẹ̀ papọ̀ anábì ó sọ fún wa tànábì sọ fún wa pé ó ní dàrú ni má taraktukum ẹni tí mo bá ti fi ilẹ̀ tí n bá ti sọ fún yín ẹ má béèrè nípa rẹ̀ lọ́wọ́ mi so ńgbà tá níbi ní ká má béèrè nípa arú yíyún lójú ayé òun lọ́wọ́ ńgbà tó òun ò bá ti sọ bó làwọn ṣe máa wá béèrè lẹ́yìn rẹ̀ ńgbà tí ò sẹ́ni tá a fẹ́ bi láàrin wa mọ́ eléyìí jẹ́nu àwọn ẹ̀kọ́ sí bíbẹ olúwa wa <coughs> kódà ńgbà mi àtúnlẹ̀ máa rò wípé a tolúwa wa bá wa sọ̀kalẹ̀ sí sánmà ayé yìí ṣé àwọn sánmà mẹ́fà yòókù ṣé kò ti wà lókè rẹ̀ a sì ní nǹkan kan ò sí lókè ọlọ́run. a rí wípé níta fẹ́ máa fi ọpọlọ wá rò yẹn <clears throat> ó ti kọjá ìrònú làákàyè ibẹ̀ làwọn míì ti máa ń sọnù ni wọ́n fi sọ pé ah, ìròyìn sísọ̀kalẹ̀ ń àwọn wọlé torí pé a ah, ọba tó ga tí ò sí nǹkan tó ga jù ú lọ ni bóun ni ó ṣe wá wà ń sánmà ya jẹ́ pé mẹ́fà yòókù máa bẹ ní òkè rẹ̀ torí ẹ̀ ń gba ọ̀rọ̀ tá ànábì sọ yìí àbí kó wulẹ̀ sọ pé sàábé tó gbọ́rọ̀ wá gan òpùrọ́ ni nígbà míì yóò bá rún mọ́ sàábé ní orí gbogbo orú àwọn ìlànà báyìí kì í ṣe ìlànà àwọn àfa sunna torí pé fàáàlù lè má yòrí ìdù lọ́lọ́n pé rẹ̀ pé n tó bá wù òun ló máa ń dá rárá iṣẹ́ tó bá sì wù òun ló máa ń ṣe. àwa lè fi sísọ̀kalẹ̀ tiwa nígbà tá a bá sọ̀kalẹ̀ kó lókè ọ́pṣẹ̀ wa tí a máa wá nàgàwó òkè là á máa wá nàgàwó olókè àlékúwé sọ̀kalẹ̀ tọ́lọ́run ọba dẹ́dá wa kò jọra wọn. so ibi tọ́lọ́run bá ti ròyìn pé nǹkan kan ò ga jù òun lọ àáfìrin lẹ̀ bẹ́ẹ̀ ibi tá a bá ti rí tọ́ka pọ́lọ́run ọba tó ń sọ̀kalẹ̀ àáfìrin lẹ̀ bẹ́ẹ̀ a ní fi sísọ̀kalẹ̀ tako pé nǹkan kan tó wá ga jù ọlọ́run lọ méjèèjì àáfìrin lẹ̀ sáàyè rẹ̀ ni tani wàá tún fún wa tí òní jó dàrú yẹn láwọn afáàfin máa ń sọ fún wa wípé àwọn afáà súnà kọlọ̀ ń bá ní ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́. wọ́n á ní kò sí nǹkan kan tó tako tí ò bá làákàyè mọ́ nínú tí alukur'an mọ́ wá àbí tí hadith anabi bá sọ. ṣùgbọ́n a lè rí tí ó kọjá ronú làákàyè tí ó ju làákàyè lọ. tó bá ju làákàyè lọ kí la ṣe? àwa juwọ́ fún un pé ah èmi ò lè ronú sí lè àmọ́ ẹ̀rí tó sọ̀rọ̀ yìí kò sí jà níyàn so káfílẹ̀ bẹ́ẹ̀ làákàyè wà juwọ́lẹ̀ so ni ti arikọ́lọ́dọ̀ àwọn afa a lábẹ́ bíbí olúwa wa Allah subhanahu wa ta'ala àti lábẹ́ àlàyé kíní ń jẹ́ gbàgbọ́ òun náà ni ká ní gbàgbọ́ wípé ká ní gbàgbọ́ sí òun ni ìjẹ́ olúwa Allah kágbà wípé Allah òun lolúwa tá a bá sọ pé olúwa kí ni ẹ̀tọ́ tí olúwa àwọn ní kí ni tí ìjẹ́ olúwa kó sínú olúwa lẹni tó ní nǹkan alimalik olúwa ni ẹni tó dá nǹkan alkhalik olúwa ni ẹni tí ń darí àlámọ̀rí nǹkan yẹn tó ti ṣètò bí nǹkan yẹn ṣe rí nígbésí ayé rẹ̀ olúwa lẹni tó ṣe bẹ́ẹ̀ èyí ò ní almudabbir so olúwa wa ni alkhaliku almaliku almudabbir olúwa wa lẹni tó dẹ̀dá wa onásì lẹni tó nẹ wa tí ò sẹ́nìkan tó lè gbà wá máa lọ́wọ́ bákan náà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala yìí òun náà tó ti ṣètò bí kálukú wa ó ṣe ṣègbésí ayé rẹ̀ tí ó fi padà wá bá òun olúwa ló ti ṣètò eléyìí gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí wa nínú sẹ̀mí ayé wa kò sẹ́yìn olúwa wa sórí nínú etí agbọ̀ yìí lábẹ́ ìgbàgbọ́ bákan náà àwọn afáà ní wastihqaqi wahdahu lil ibada nínú gbàgbọ́ ni ká nígbàgbọ́ òdodo wípé òun nìkan lẹni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn yẹn ni al-imanu bi uluhiyyatihi ká gbà fún jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allah ká sì gbà pé gbogbo táwọn yẹn bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah wọ́n ń ṣèrànù lásán ni. torí pé ọlọ́run ọba adẹ́dàá wá fi rinlẹ̀ nínú alukur'an pé dhalika bi anna Allaha huwa al wa anna ma yad'una min dunihi huwa al-batil. ọlọ́ni olúwa Allah òun náà ni ẹni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lódodo òun lódodo nígbà táwọn yẹn bá ń jọ́sìn fún. ọlọ́ni gbogbo táwọn yẹn bá ń pè lẹ́yìn rẹ̀ ìranù ni ìbàjẹ́ ni. واطمئنان القلب بذلك bákan náà kí ọkàn wa balẹ̀ sí ń tá a sọ yìí níbi balẹ̀ tó ṣe wípé a máa rorípa rẹ̀ lára àti nínú ìgbésẹ̀ wa àti ìwà wa àti gbogbo nǹkan tá a bá ń ṣe a máa rorípa pa nígbàgbọ́ síbi bẹ Allah subhanahu wa ta'ala àti máa ṣe àwọn tó bá pa wá láṣẹ ká ṣe àti máa jìnnà sáwọn nǹkan tó bá kọ̀ fún wa láti má dédìí rẹ̀ so àwọn eléyìí làwọn nǹkan tí ó kó sínú gbàgbọ́. bákan náà wa anna muhammadan abdullahi sallallahu alayhi wa sallam àti pé ká gbà yí pé anabiwa muhammad ọmọ abdullahi òjíṣẹ́ ọlọ́run ọba allah ni ká sì gbà pé òun lòpin àwọn anabi ọlọ́run kò sí anabi kan tí ó jáde má lẹ́yìn rẹ̀ ẹnìkan tó bá pera rẹ̀ lánàbì lẹ́yìn ìgbà tí Muhammad ti kú ká gbà kó purọ́ nírú ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn àmì tó bá wò ó fún wa ká má jẹ́ káwọn àmì yẹn ó tàn wá jẹ láti wá ju ọ́lẹ̀ fún pé dájú sáká nàbì ọlọ́run ni lára àgbàgbọ́ wa nìyẹn tí iyèméjì ò gbọ́dọ̀ wọ̀ tí nǹkan kò sì gbọ́dọ̀ sẹ́rì rẹ̀ mọ́ wa lọ́wọ́. bákan náà wa qabuli jami'i ma akhbara bihi sallallahu alayhi wa sallam an rabbihi gbogbo ń tà bá fún wa nírò ó nípa rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó bá sọ fún wa gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbà wọlé ànábì kọjá ká máa yinrin ọ̀rọ̀ ẹ̀ wò pé lóòótọ́ là ànábì sọ ṣùgbọ́n tó wá rí lè sọ ayé yinrin ọ̀rọ̀ tá ànábì bá sọ ìgbà téèyàn bá ṣe tán tó fẹ́ kú lójú ọ̀nà ànábì sallallahu alayhi yóò máa sọ pé àwọn anabi àbí àwọn wòlíì ọlọ́run nahnu ma'ashara al-awliya'i àwa tá a já wọn tá a já wa ẹni ọlọ́run àbí ká máa sọ pé àwọn ẹni ọlọ́run wọ́n dé etí o wọ́n kọjá odò kan tí àwọn ànábì ọlọ́run débẹ̀ tí wọn ò lè wọ̀ eléyìí a máa rí nínú ọ̀rọ̀ àwọn olùkọjá nínú àwọn oníṣòfì gẹ́gẹ́ bí ìkan tí wọ́n ń pè ní ibn arabi àbí alhallaj ibn mansur ó ní khudna bahran waqafa al-anbiya'u bisahilihi ó ní odò kan táwọn ànábì ọlọ́run dé tí wọn ò lè wọ̀ àwa wọnú ẹ̀ a sì jáde ìkọjá àlàlélẹ̀ torí ẹ̀ ànígbẹ́ni kankan lánàbì lára àgbàgbọ́ wa tí ò gbọ́dọ̀ yin gini bákan náà gbogbo nta nàbì bá fún wa nírú nípa ọlọ́run á gba gbogbo ẹ̀ wọlé gbogbo ohun tó bá sì pè ní ìsìláàmù fún wa gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ gbà torí pé gbogbo ohun tá nàbì mú wa pátá òun náà lè ṣètò ọlọ́run fẹ́ ká ṣe lórí ilẹ̀ lórí ń tá a sọ lọ́rọ̀ débi ń tá a jẹ lóúnjẹ <coughs> débi ń tá a wọ̀ lásọ gbogbo ẹ̀ náà lè ṣètò ọlọ́run fẹ́ ká wá sìn lórí ilẹ̀ kì í sì ràn nìkan bá a ṣe kírun wa bá a ṣe gbàwẹ̀ wa bá a ṣe sọ̀rọ̀ wa bá a ṣe wá wa bá a ṣe wọṣọ wa bá a ṣe rìnrìn wa tá nàbí bá ti lè kọ́mẹ́ǹtì lé e lórí ẹ̀sìn wa ni tá a gbọ́dọ̀ máa wò pé ǹjọ́ wọlé àbí ò wọlé tó lè wọlé láwùjọ kan àbí ò lè wọlé láwùjọ kan gbogbo àwùjọ gbọ́dọ̀ sẹ́rí ẹ̀mí ara wọn àti ìlànà wọn síbi tá nàbí bá mu wá ni sallallahu alayhi wa sallam jazakumullahu khair látara di eléyìí gbogbo àwọn tá ànábì bá fún wa nírò nípa àwọn nǹkan tó pamọ́ tó jẹ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ká má sì méjì nípa ẹ̀ gbogbo àwọn tó jófin ṣẹ̀ríà tá ànábì bá sọ fún wa ká ní gbàgbọ́ sí i gbogbo àwọn nǹkan ẹyẹ yú ẹ̀sìn tá ànábì bá sọ pé léyìí ẹ̀sìn ni ẹ̀sìn nìyí ká gba gbogbo ẹ̀ gbọ́ níta ànábì bá ní àgbọ́dọ̀ dédìí rẹ̀ náà ó ṣe dédé ńtọ́lọ́ ń bá kọ̀ fún wa àgbọ́dọ̀ sọ pé tànábì lélẹ́yìí kì í ṣe tọ́lọ́run hadisi ló kọ ilé yìí kìí ṣáàlù quran bákan náà ni gbogbo ẹ lọ́dọ̀ mùsùlùmí. torí pé nínú àwọn àṣetú kéwù tá a máa ń tú òun náà ní ká sọ pé fárídù ní tọlọ́hún sunna ní tànàbì mustahabu ní tàwọn àfa. tọ́ba sọ pé sunna lọ́dọ̀ àwọn àfo òní fi máa yọ kọ́ bẹ̀lẹ̀ wájib awil farid ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onífíkíwù òun náà ni tó jẹ́ òdì kejì ọ̀ràn àyàn kìí ṣe pé ní tí ànábì mú wá làwọn gbà lérò wọ́n lè mú súnà jáde nínú alukur'an níbàámu sí tuma wọn wọ́n sì lè mú wá nù hadith torí ẹ̀ gbogbo nta ànábì bá mú wá ká ní gbàgbọ́ sí i kẹ́mi wọ́n sì balẹ̀ sí i nígbà tá nígbàgbọ́ sí ká sì rọ ẹ̀mí wa àti ara wa fún nǹkan yẹn eléyìí làwọn gbàgbọ́ tí gbàgbọ́ wa kó sínú nígbà tá a bá wá ní gbàgbọ́ yìí ní ṣókí kí làwọn àǹfààní tá a fẹ́ rí lára gbàgbọ́. ìyẹn ni pé ipa wo ni gbàgbọ́ fẹ́ là lára wa asarul iman tí a ń sọ òun náà ni pé kí ni èrè tó nígbàgbọ́ fẹ́ jẹ ní tìtorí ipò nígbàgbọ́ bí ká ní fawaidul iman kí làwọn àǹfààní tí gbàgbọ́ fẹ́ bí sára ẹni tó bá gbọ́ lọ́n gbọ́ <clears throat> àwọn àǹfààní yìí alukur'ani sọ púpọ̀ nínú ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ làdísì anẹ́bí náà sọ pọ̀lọpọ̀ <clears throat> lára ẹ̀ <clears throat> òun náà ni wípé téèyàn bá fẹ́ jẹ́ni tẹ́mi rẹ̀ ó balẹ̀ látàyé déwájú ọlọ́run tó sì fẹ́ máa bẹ lórí ìmọ̀nà pé òun bẹ lórí ọ̀nà àmà àfi kó jẹ́ni tí ó nígbàgbọ́ sáwọn tá a sọ yìí. kama qala Allahu tabaraka wa ta'ala ẹgbẹ́ bọ́lá wọn bá Allah subhanahu wa ta'ala ti ṣe sọ́nù al yẹn nígbà tí anabi Ibrahim alayhi salatu wa salam tóun àtàwọn èèyàn rẹ̀ ń sì fàǹfà ibrahim wa ń sọ fún wọn pé wa kayfa akhafu ma ashraktum wa la takhafuna annakum ashraktum billahi ma lam yunazzil bihi alaykum sultan sultana. ẹ ṣe lè rò pé kí n máa páyà ń tẹ̀ ń jọ́sìn fún tẹ́ ẹ fi ń ṣẹbọ sí ọlọ́run ọba <coughs> tó sì jẹ́ pẹ́yìn lẹ́ ń fi nǹkan yẹn ṣẹbọ ẹ wá fẹ́ kí mi máa páyà nǹkan yẹn ẹ̀yin sì ní ẹ bẹ̀rù wípé ẹ̀ ń ṣẹbọ sí ọlọ́run ẹ̀ páyà. fa ayyul fariqayni ahaqqu bil amni láàrin ẹni tí ń sin nǹkan mẹ́yàtọ̀ sí Allah àtẹni tí ń jọ́sìn fún Allah tó nígbàgbọ́ nu Allah ta ni ní wọn tó lẹ́tọ̀ọ́ sí fọkànbalẹ̀ Ibrahim bí wọn ó jù sí wọn. pé láàrin olùnígbàgbọ́ àtàlẹ́gbàgbọ́ níbàámu sí ń tá a sọ yìí ta lẹni tó yẹ kó ní fọkànbalẹ̀ nínú àwa méjèèjì in kuntum ta'lamun tẹ́ ì bá ṣalẹ́ ìmọ̀kan èèyàn tẹ́ ì bá jẹ́ni tó mọ̀. ṣùgbọ́n nígbà tí Ibrahim sọ̀rọ̀ yìí tán ọlọ́run ọba fèsì Ibrahim ju ọ̀rọ̀ yẹn lẹ̀ ọlọ́run ọba wa fún ní ánsà. ọlọ́ni alladhina amanu wa lam yalbisu imanahum ọlọ́run láwọn tó ṣe pé wọ́n gbàgbọ́ wọn ò sì ro ìgbàgbọ́ wọn papọ̀ mẹ́ẹ̀bọ kankan. ulaika lahumul amnu àwọn àyẹn làwọn tó ní ìfọkànbalẹ̀ àwọn làwọn tí fọkànbalẹ̀ ń bẹ fún wa ummul tadun àwọn sì lẹni tó mànà so Ibrahim àtàwọn èèyàn rẹ̀ fa ọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba wa ṣe kíni Ọlọ́run yanjú ẹ̀ láàrin wọn pé àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ tí wọ́n nígbàgbọ́ gẹ́gẹ́ bíi tá a sọ yìí tí wọn ò sì ṣàbòsí kankan pẹ̀lú gbàgbọ́ wọn wọn ò ṣẹbọ àwọn alẹ́ni ìfọkànbalẹ̀ wa hum muhtadun àwọn sì lẹ́ni ìmànà. sheikh abdulrahman saadi alayhi rahmatulah kọlọmbani kafa sunna wọ́n ní al'amnu min al-makhawif wal-adhab wash-shiqaq ìfọkànbalẹ̀ tọ́lọ́hún sọ pé yóò máa jẹ́ tàwọn olùgbàgbọ́ òun náà ní ìbẹ̀rù ìfọkànbalẹ̀ kó ń bi gbogbo àwọn tí máa jẹ́ payà ìbẹ̀rù fún yàn wọlé azad àti ìfọkànbalẹ̀ wípọ́ lọ́hùn òní jẹ àwọn níyà téèyàn bá gbàgbọ́ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ kó ń bi ìyà lápèjúwe nísìnyí ẹni tó jẹ pé ńgbà tí wọ́n bá ń ṣí ọ̀ràn tiẹ̀ níwájú ọlọ́run wọ́n máa ṣí ọ̀ràn pé ó ṣe zìnà ó mutí ó jalè àtẹni tó jẹ́ pé ọ̀ràn zìnà nìkan ni wọ́n ó ṣí sóun lọ́rùn ṣe é mà wípé ẹ̀mí wọn ó balẹ̀ jura wọn lọ torí pé lẹ́yìn ó ti wọ pé á ah, tèmi pọ̀ ju tẹ́lẹ̀ yìí lọ àtàyè náà kálukú náà ó ti máa jọjà rẹ̀ pé a ah, èmi èé ṣe èmi èé jalè náà èmi èé sì tí wọn àníró yẹn sí mi lọrùn ah ṣùgbọ́n èmi náà máa ń ṣe zìnà òun ó ti máa retí ẹ̀ gbẹ́ni tó ń bá mórí mẹ́tẹ̀ẹ̀ta ní rí pé òun ò ní máa ẹ̀mí tí ẹ ò tí ẹ̀ ní síbi pé tó bá o ẹjọ́ zìnà lòun ní so ìgbàgbọ́ rẹ̀ tí ó mú má ṣe zìnà tó mú má jalè òun náà ló fún un ní kúrò níbi ìṣirò lórí zìnà àti olè jíjà àǹfààní ìgbàgbọ́ nìyẹn so àwọn ìjìyà tí máa ń bẹ lábẹ́ àwọn nǹkan tí àìgbàgbọ́ máa ń tìyàn sí ẹni tó bá nígbàgbọ́ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pò òun ò ní forí sí òun ò ní tẹ́rí sí. wal hidayatu ila siratil mustaqim bákan náà ọlọ́run ọba máa ń lo ìgbàgbọ́ ní sábà bí ìmọ̀nà sójú ọ̀nà tó tọ́ eléyìí tá a máa ń bẹ lọ́n pé fi wá mọ̀nà tó tọ́ fi wá mọ̀nà tó tọ́. a lè pa sọ fún wa lẹ́ẹ̀kan pé gbogbo ń tà nábì bá mú wa náà lẹ̀sìn wa lára ọ̀rọ̀ ni lára àrìn ni lára ìwà ni lára àmúra ni lára àjọsìn ni ẹ̀sìn náà gbogbo ẹ̀. so ẹni tí gbígbàgbọ́ èèyàn bá ṣe kún bẹ́ẹ̀ náà lèyìn ó máa fi àwọn ẹ̀ṣẹ̀ tí àìgbàgbọ́ máa ń tìyàn sí bẹ́ẹ̀ lèyìn ó máa fi lẹ̀ ẹni tọ́lọ̀ ń bá ní kò mórí bọ́ kò ń bí jìbìtì ẹ i pé ẹ̀mí tí ó balẹ̀ pé tọ́lọ̀ ń bá ń ṣe ìṣirò àwọn four one nine èmi ò ní sí nínú sáàpù wọn torí pé mi ò tiẹ̀ ṣe rí ẹ̀mí rẹ̀ ó balẹ̀ kò ń bẹ̀. so kódà ó lè máa kírun tó bá ti láwọn àbàjẹ́ kan lára ìmọ̀nà rẹ̀ ò tí ì pé náà ni ìyẹn ni túmọ̀ àdúrà tá a máa ń ṣe nínú sọ́láàtù nígbà tá a bá ka sọ́wọ́tò lára ẹ̀ náà làwọn ìmọ̀ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ so eléyìí nínú àwọn àǹfààní gbàgbọ́ ni. afáwa ni wọn ó mọ àyà ìtumọ̀ àyà bí àgbọ́yé inú àyà yìí òun náà ni pé àwọn tí ò bá ti sí nǹkan méjì fún wọn kò lè sáwọn nǹkan méjì yìí náà fún wọn lọ́lọ́run sọ yẹn ẹni tí ò bá ti jó olùgbàgbọ́ tí ó sì jẹ́ ẹni tó gbàgbọ́ tí ò wá fi ẹbọ kankan papọ̀ mọ́ irú àwọn ẹni yìí wọn ò lè máa bẹ nínú olùfọkànbalẹ̀ ńwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni wọn ò lè máa bẹ nínú àwọn ẹni ìmọ̀nà láéláé. èyí ló bá tó fi jẹ́ pé nínú islam man kana ala millatin ghayril islam ẹni tí ó bá wà lórí ìlànà tó yàtọ̀ sí islam wọn kì pè é ní ẹni ìmọ̀nà. eléyìí gẹ́gẹ́ bí tí ó rìnlẹ̀ nínú al-Qur'an bákan náà eléyìí máa túmọ̀ sí wípé bí àwọn olùgbàgbọ́ bá ṣe pọ̀ tó nínú ìlú bẹ́ẹ̀ náà nìfọ̀kànbalẹ̀ ó ṣe pọ̀ tó nínú ìlú yẹn lára àǹfààní tí àwùjọ náà máa rí lára àgbàgbọ́ nìyẹn ṣe é mọ̀ pé nísìnyí ìgbàgbọ́ ni máa ń mú yẹn máa ṣèwà àbàjẹ́ kó níbi gbogbo àwọn aburú pátápátá ìgbàgbọ́ ni máa ń mú yẹn jìnnà sí táwọn tó gbàgbọ́ bá wá pọ̀ nínú ìlú ṣe é mọ̀ pé aburú ò lápèjúwe ń sìn ẹnìkan wọ inú mọ́tò àbí inú márúwá fóònù ẹnìkan wá jábọ́ sórí síìtì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá mú tẹ́nìyẹn ò mà ó wá pa á mọ́ra ó lọ ẹnìkan náà wọ ọbẹ̀ fóònù ẹnìkan jábọ́ ló bá pè padà pé à ẹ fóònù yín ló bọ́lẹ̀ sórí síìtì yìí ẹni tó mú tó lọ àtẹni tó mú tó fi í lẹ̀ tó po ní nǹkan pé wá gba nǹkan rẹ̀ nǹkan kan ló ti àwọn méjèèjì ṣe nǹkan yẹn tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wá pọ̀ láwùjọ ṣe mọ̀ pé nǹkan mi sọnù náà ó wọ́n láwùjọ bẹ́ẹ̀ náà ni tí àwọn olùgbàgbọ́ bá pọ̀ láwùjọ àwùjọ ibi tí wọ́n bá ti pọ̀ tá a bá láàjọ nígbàgbọ́ lódodo ìfọ̀kànbalẹ̀ ó pọ̀ láwùjọ yẹn àwọn ará àwùjọ yẹn ẹni tí ó mọ̀nà ó pọ̀ nínú wọn èyí ń lọ fà á tó fi jẹ́ pé láéláé gẹ́gẹ́ bí n tá a yí ń fojú rí tá a ń bẹ lọ́n pé tọ́ títí ọ̀la kọ́lọ́hún ó ṣàwa náà bẹ́ẹ̀ ara nàìjíríà gbọ́dọ̀ fi rẹ̀ wára sáúdí torí pa àjùra wa lọ kìí ṣe tọrọ ọjà kálukú náà sì máa pa àjùra wa lọ lóòótọ́ àfẹni tí ó bá sábò sí bó làwọn ti wá ń gbádùn wàláì kò séré tí wọ́n ń jẹ ju èrè ìgbàgbọ́ lọ <clears throat> táwọn ẹniré bá ti pọ̀ láwùjọ aláwọn náà ò lẹ́ni ibú ṣùgbọ́n bí tẹ́niré bá ti pọ̀ ìfọ̀kànbalẹ̀ àti gbádùn ó wà láwùjọ yẹn àti mọ̀nà lára èrè tí ìgbàgbọ́ máa ń bí fún àwọn onígbàgbọ́ nìyẹn. bákan náà ìgbàgbọ́ yìí lára àwọn tí máa ń bí òun náà ni pé yóò jẹ́ sábà bíi àlùbáríkà fún ìlú àlùbáríkà tá à ń sọ yìí òun náà ni ìbùkún kọ́lọ́hún ó bless ìlú káànú ọlọ́run ó pọ̀ nínú ìlú kí nǹkan ó máa rọrùn tí gbàgbọ́ bá pọ̀ wà lẹ́yìn ìdààmú kéré nínú ìlú. nínú alukur'anul karim ọlọ́run sọ nínú suratul a'raf aya ninety six. walaw anna ahlal qura amanu wattaqaw tó bá fi lè jẹ́ pé àwọn aráàlú náà bá fi lè nígbàgbọ́ ni tí wọ́n sì bẹ̀rù ọlọ́run táwọn aráàlú náà bá fi lè jẹ́ olùgbàgbọ́ tí wọ́n sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run lafatahna alayhim barakati mina sama iwal ardi ọlọ́run náà bá ṣí kalẹ̀ fún wọn alibarika sama àti tilẹ̀lẹ̀ subhanallah a ṣí alibarika sama kalẹ̀ fún wọn a sì tún ṣí alibarika tilẹ̀lẹ̀ náà a ṣí kalẹ̀ fún wọn nàìjíríà máa ń sọ pé ah, ìlú tó kún fún wàrà àtọyìn wàláì kò sí wàrà àtọyìn ẹyẹ gbàgbọ́ kẹ tó mọ̀ pé ní wàrà àtọyìn abẹ́ ni tẹ́ ẹ bá fi lè gbàgbọ́ ọlọ́run ó ṣí àlùbáríkà alẹ̀ àti ti sánmọ̀ yóò ṣí kódà ilẹ̀ yìí nìkan kí ó kún fún wàrà àtọyìn sánmọ̀ yìí gan ó kún fún kíni wàrà àtọyìn torí pàdé wọn ọlọ́run nìyẹn ọlọ́run wàlẹ̀ àmàna táwọn aráàlú náà bá fi lè gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n gba Allah gbọ́ tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba Allah lafatahna alayhim barakati minas samai wal ardi àbá sì ṣí ilẹ̀kùn àlùbáríkà sánmà àti tìlẹ́lẹ̀ àbá ṣe kalẹ̀ fún wọn. ọlọ́run ní walakin kadhabu ṣùgbọ́n wọ́n pe àwọn ọlọ́run nírọ́ wọ́n pe àwọn ọlọ́run nírọ́ fa akhadnahum àwọn ọlọ́run náà wá jẹ wá níyà bí màkánù yẹksibon pẹ̀lú tí wọ́n ṣe níṣẹ́. kálukú náà ló fojú rí bí nàìjíríà ṣe rí lónìí. wallahi alazim tá a bá ń sọ pé olórí ni olórí ni olórí ni torí páwọn ni wọ́n ń tukọ̀ wa ni àwa gẹ́gẹ́ ni. àwa gẹ́gẹ́ ni. ṣùgbọ́n tọ̀ àrọ́gbẹ́dá ń bi tó lórí bá ti wà tí nǹkan bá ti ń dàrú ìgbé kata ni kálukú máa pariwo ìgbé olórí náà ni torí pé òun ló wà wájú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ọ̀daràn náà ni wá. ẹ mọ iye ẹni tí ń tajà fèkì ládùúgbò yìí tó sì lóun lọ tajà. ìsọ rẹ̀ tí sì ń lọ òun náà máa kó òun ò mọ́ ó máa kọjá fèkì lòun tà. ó lè gbé made in China á ní ẹ bá ń parẹ́ ẹ̀kọ́ Germany sáré yóò sì ta lówó Germany ṣé wíwẹ́ pọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà gbé kalẹ̀ láwùjọ ṣèbí ọ̀pọ̀lọpọ̀ ọrú owó tá a fi gbé wọn kalẹ̀ náà nù. àníyí tó máa ò sí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa olùjàmbá ni wa. ọlọ́wà ni walakin kazzabu wọ́n pe àwọn ọlọ́run nírọ́ bó lè yẹn ṣe máa ń pọ́ nírọ́ ntọ́lọ̀ ń bá lóhun òfẹ́ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ti ṣe ẹ pé nírọ́ náà nìyẹn ọlọ́ni fún àkọ́dúnáhùn àwa jẹ wọ́n yà ajẹ́wọ́n yà bí máa kásábù pẹ̀lú nǹkan tí wọ́n ṣe kí ni bí máa káànù yaksibun pẹ̀lú tí wọ́n ṣe ní iṣẹ́ tó lè já mà wípé lára àǹfààní gbàgbọ́ òun náà ni pé ọlọ́run ó ṣí lẹ́kùn àlùbáríkà sánmà kalẹ̀ àti tìlẹ́lẹ̀ ọlọ́run ó ṣí kalẹ̀ níbi tí gbàgbọ́ bá ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ó lọ Saudi ania kí wọ́n lára Saudi ní àsán òkè ẹ̀yìn lẹ́ni wọn ò ní nǹkan kan ìgbàgbọ́ tí wọ́n bá níhun wallahi lazim tí wọ́n fi kú táwọn àrọ́mọdọ́mọ wọn ò fi kú wọn máa jẹ àǹfààní rẹ̀ àlùbáríkà rẹ̀ lọ ni àfìgbà tí wọn ò bá tó ní ma àfìgbà tí wọn ò bá tó ní ma tiwa sáwùjọ nìkan bẹ́yẹn náà bá ń bẹ nínú ìlú tólùgbàgbọ́ ò bá pọ̀ tó nìkan bá jẹ́ olùgbàgbọ́ nínú ilé rẹ̀ àlùbáríkà yẹn ọlọ́run máa dáa ṣe fún nínú ilé ẹ̀ ọlọ́run máa dáa ṣe fún náà ṣùgbọ́n àwọn tí bá lọ láwùjọ ooru rẹ̀ ní o máa fẹ́ lù ú. eléyìí jẹ́ nínú àǹfààní gbàgbọ́. bákan náà nínú àwọn àǹfààní tí gbàgbọ́ máa ń bí <coughs> gẹ́gẹ́ bí alukur'an ṣe fi rinlẹ̀ òun náà ni máa jẹ́ sábàbí àforíjìn àti ṣíṣe àrísìkí fún olùgbàgbọ́ àti fún ìlú tí gbàgbọ́ bá ń bẹ. ọlọ́run sọ nínú alukur'an kẹrim nínú suratul hajj ayah fifty ọlọ́ni falẹ̀dínà amẹnu wa amẹlu salihat lahum magfiratun wa rizqun karim ọlọ́run láwọn tó ṣe pé wọ́n jẹ́ olùgbàgbọ́ wọ́n ti ṣàwọn iṣẹ́ rí lahum magfiratun àforíjì ń bẹ fún wa o wa rizqun karim àtàrísìkì tó dé àrísìkì alápọ̀nlé ọlọ́run tó fi àpọ́nlé sí ara àrísìkì yẹn ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo àrísìkì ló ní àpọ́nlé ọlọ́ni lahum magfiratun wa rizqun karim àwọn olùgbàgbọ́ òdodo àforíjì ń bẹ fún wọn àti àrísìkí alápọ̀nlé ó ń bẹ fún wọn. so lè járe pé lára nǹfààní ìgbàgbọ́ òun náà ni pé a máa jẹ́ kéèyàn wúrà foríjì ọlọ́run a sì jẹ́ kọ́lọ́run máa ṣàrísìkí tí ó lápàlé fún yàn. kò sí bẹ́yẹn ó ṣe rí lórí ilẹ̀ kò sí bẹ́yẹn ó sì gbọ́ ọlọ́run gbọ́ tó tó bá sì bàjẹ́ ju kí ló dálẹ̀ lọ kò ní rí ju ntọ́lọ́ ń bá kọ fún lọ lára ń lè rọgbọ́n sí ni so torí ńgbà bá mọ̀ pa àrọ́gbọ́n dá sí ọ̀rọ̀ ara wa pé ká bàjẹ́ kó lè dáa fún wa wá ìta àkókò dáa ká máa wá retí ṣe tí ó bá ṣe wa. bákan náà nínú àwọn àǹfààní ìgbàgbọ́ tí alukur'an fi rinlẹ̀ òun náà ni pé ó máa ń fa sábàbí fi máa ìgbàgbọ́ jẹ́ sábàbí tọ́lọ́run ó fi gbà lọ́wọ́ wa tá a bá ti jẹ́ olùgbàgbọ́ àwọn iṣẹ́ tá a bá wà là ń ṣe ní dáadáa nígbà náà ni ó tún jẹ́ ìtẹ́wọ́gbà gbọ́tẹ̀yìn ò bá jẹ́ olùgbàgbọ́ iṣẹ́ rẹ̀ ò ní jẹ́ tẹ́wọ́gbà wájú ọlọ́run kò sì sẹ́ni kan tó fẹ́ ṣiṣẹ́ àṣedànù tí wàá ní kọ́lọ̀ mọ́gbà kò sẹ́ni tó fẹ́ ṣerú ẹ̀ kódà ẹni tí ò ní gbàgbọ́ sí aláàgan tó bá tó ń ò ní gbaṣẹ́ rẹ̀ yóò ní a ah, òun ṣépè fún mi ni kò sí tí o lè fi bá yẹn jà bẹ́ẹ̀ kì í ti ṣe pé lóòótọ́ tó yóò bá ti gbàgbọ́ ọlọ́run nígbà sẹ́ẹ̀ àwọn kan ní sọ fún pọ́lọ́run nígbà ni torí pé tó bá padà gbàgbọ́ ọlọ́run sàn lẹ́sàn rẹ̀ torí ẹ̀ alukurani fi rinlẹ̀ pé nu tọ́lọ̀ fi máa gbaṣẹ́ òun náà ní gbàgbọ́ ọlọ́run sọ nú alukurani karim nínú sọ́rọ́tù Ibrahim aya eighteen masalu ladina kafaru bi rabbihim àpèjúwe àwọn tó ṣá ìgbàgbọ́ sí olúwa wọn àpèjúwe àwọn tó ṣá ìgbàgbọ́ sí olúwa wọn a'maluhum karomad àpèjúwe iṣẹ́ wọn ó dà gẹ́gẹ́ bí eérú ni ishtaddat bi irrihu fi yawmin asif tátẹ́gùn ńlá rọ́lù atẹ́gùn tó le lọ́jọ́ tátẹ́gùn ńlá dé ó wá rọ́lù eérú sẹ́wọ̀n pé nínú nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú tọ́ tí ó ń bẹ lórí ilẹ̀ eérú jẹ́ kàn bẹ̀ ìyẹ̀pẹ̀ jẹ́ kí ni ó rẹ́sẹ̀ múlẹ̀ ju eruku lọ ọlọ́run wá fi ṣe àwọn aláìgbàgbọ́ àwọn dáadáa tán bá ṣe ọlọ́run ló dàbí ẹni tí ń kó eérú jọ ni ó wá kó eérú jọ òun náà lóun ti kó yẹ̀pẹ̀ jọ síwájú ta léhun ọlọ́run ní atẹ́gùn ńlá bá dé atẹ́gùn ńlá bá rọ́ọ̀lù nígbà tá atẹ́gùn rọ́ọ̀lù atẹ́gùn bá kú lọ ọlọ́ni láyé kìdìrú náà mímọ kẹsàbù alẹ́ ṣe in ọlọ́ni wọn ò ní ní ìkápá àti jàǹfààní àbí àti jèrè nǹkan kan nínú gbogbo nǹkan tí wọ́n bá ṣe ọlọ́ni wọn ò ní jèrè ẹ̀ dáríkà owó dọ́lẹ̀ lulbaid ọlọ́ni lẹni tọrọ rẹ bá tilẹ̀ wá rí báwọn ẹni tó nù lánàá tó jìnnà nìyí <coughs> eléyìí túmọ̀ sí pé ìgbàgbọ́ ni ó jẹ́ kárírì iṣẹ́ rí jẹ́ tẹ́yìn ò bá ti gbàgbọ́ kò lè jèrè dáadáa tí máa ń ṣe síwájú ọlọ́run alukur'an ló fi léèrè lẹ̀. ọlọ́run sọ láyé mi nu alukur'an suratul furqan aya twenty three ọlọ́run ni wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura. nígbà tó lọ́run sọ̀rọ̀ ń pa àwọn yehud àwọn lasọ́ra àwọn kufar ọlọ́run níṣẹ́ eré tí wọ́n láwọn ṣe abọ́sídìí iṣẹ́ wọn. àwa sọṣẹ́ yẹn di eruku mọ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ la sì ran atẹ́gùn sí atẹ́gùn wa kú dànù. a rí sayata pé kó yàtọ̀ sáyà tà tátẹ́gùn gbá dànù ẹni bá sì kó eru jọ tátẹ́gùn bá dé ti máa ń kó lọ ṣé yóò rí eru dè mọ́lẹ̀ a rí pé kò lè rí eru dè mọ́lẹ̀ atẹ́gùn ó gba gbogbo ẹ̀ yóò gba ama lọ́wọ́ ni. so àìgbàgbọ́ ara burú ti ń bẹ nídìí rẹ̀ nìyẹn. bákan náà <clears throat> nínú àwọn àǹfààní gbàgbọ́ òun náà ni pé yóò jẹ́ kéyìn orí ẹ̀yìn orí pé nínú àdúrà àwọn ànábì ọlọ́run pàtàkì jùlọ ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tó pe àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe mẹ́nu sọ́wọ́tò náà nígbà tó pè wọ́n títí tí wọ́n ṣe kí ikún tí wọ́n láwọn ò ní gbọ́ lọ́n gbọ́ àwọn ò ní nígbàgbọ́ kí ni tó padà sọ. So alábì Nuhu ní rabbik firli ìrẹ́ olúwa foríjì mi wali walidayya kó o sì bá ń foríjì àwọn òbí mi méjèèjì wali man dakhala baytiya mu'minan àti gbogbo ẹni tó bá wọnú ilé yìí lólùgbàgbọ́ àtẹni bá wọnú ilé yìí lólùgbàgbọ́ walil mu'minina wal mu'minat àti gbogbo àwọn mùmínì àwọn olùgbàgbọ́ lọ́kùnrin pátápátá lápapọ̀ àtàwọn olùgbàgbọ́ lóbìnrin àwọn tó ti lọ àtàwọn tí ò tí ì dé ànábì náà tún ṣàdúrà fún gbogbo wọn. Ọlọ́run bá ń ṣe fún wọn wọ́n ní wala tazidi zalimina illa tabaro. ṣùgbọ́n gbogbo àwọn aláìgbàgbọ́ yìí rí ọlọ́run má bá ń lé wọn kún ní nǹkan kan ju òfò àti àdánù lọ a rí pé níbi àìgbàgbọ́ ó mú aláìgbàgbọ́ kó sínú èpè tí ànábì náà ṣe. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ìgbàgbọ́ ó mú olùgbàgbọ́ kó sínú àdúrà ànábì náà alayhi salatu wassalam. so torí ẹ̀ a rí pé lára àǹfààní ìgbàgbọ́ òun náà ni pé àwa ní ó kó sínú àdúrà yìí. àtàbà ah, wo àyà yìí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tàbà wo àyà yìí àyà twenty eight nínú sọ́ràtù náà nígbà tá nàbì nù ó bẹ̀rẹ̀ àdúrà nígbà tó sàdúrà fúnra rẹ̀ tán ó wá ní wálé wálé dájà àtàwọn òbí mi méjèèjì àkọ́kọ́ náà àyà yìí jẹ́ ká mọ̀ ipa àwọn òbí ànábì náà mọ́ọ̀mì ni wọ́n àwọn méjèèjì. bákan náà ó sì ń jẹ́ ká mọ ká tún táwọn àpá tó máa ń sọ fún wa wípé àkọ́kọ́ òjíṣẹ́ Nuhu ni torí pé àwọn èèyàn síwájú kọ́lọ́n tó gbé Nuhu dìde lójíṣẹ́ mọ̀ọ́mẹ́ni làwọn èèyàn ń jẹ́ ẹlẹ́ rẹ lẹ́sẹ̀ nínú wọn ṣùgbọ́n wọn kúrò lórí ìgbàgbọ́ gbọ́n látòrí àwọn èèyàn ànábì Nuhu ibẹ̀ ni àìgbàgbọ́ ti pilẹ̀ tó àwọn òbí rẹ̀ méjèèjì yìí àwọn bá gbàgbọ́ lọ pàdé ọlọ́run bákan náà ẹ̀kọ́ míì ni wípé anabi nuhu kọ́kọ́ tọrọ fáwọn òbí rẹ̀ méjèèjì kó tó wá máa wá tọrọ fún gbogbo olùgbàgbọ́ tó bá tún kù lẹ́yìn wọn nítorí torí pé ọlọ́run pa ọmọ láṣẹ kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ dáadáa tọ́lọ́ sì ṣe tó ní ká ṣe sáwọn òbí wa ní ọlọ́run ò dé pẹ̀lú pẹ̀lú dáadáa báyìí ọlọ́ni wá bíi wàlìdẹ́ ní ìsànẹ̀ ní gbogbo ọ̀nà tó láàrọ̀ ọ̀nà náà ní kọ́ mú máa ṣàdúrà fáwọn òbí rẹ̀ tí wọ́n bá ń bẹ láyé a máa ṣàdúrà fún wọn tí wọ́n bá tún kú náà a máa ṣàdúrà fún wọn nígbà tí wọ́n bá ti kú lórí Islam kọ́lọ̀njá àwọn òbí wọn láti bọ̀ tán tó dáa àwọn tó ti kú ni wọn kọ́lọ̀nba ní foríjì wọn so eléyìí ẹ̀kọ́ ni pé ńgbà tá a bá ń ṣàdúrà fún gbogbogbò èèyàn kọ́kọ́ máa ń gbé látòrí àwọn òbí ẹni ẹ̀kọ́ kan nìyẹn bákan náà àwọn tí wọ́n já wọn sahaba nabi ridwanullahi alaihim nígbà bá tì wọ́n síwájú ọlọ́mba ń káfá mi ìyá rẹ̀ bàbá rẹ̀ làkọ́kọ́ àwọn làkọ́kọ́ torí pé islam ló tó bẹ́ẹ̀ lẹ́yìn náà ló wá kó gbogbo ẹni tó bá ṣe dáadáa sí ẹ ló wá kó gbogbo èèyàn lápapọ̀ tẹ́ ẹjọ́jọ́ máa yá nínú ẹ̀sìn so eléyìí jẹ́ nínú ẹ̀kọ́ tí ń bẹ nínú àyà yìí báwọn àfa wa ṣe ṣàlàyé rẹ̀ fún wa bákan náà nínú àǹfààní ìgbàgbọ́ òun náà ni pé yóò jẹ́ ká láǹfààní sí wíwọ àlùjánná tá a bá ní ẹdẹ́nì ẹdẹ́nì àlùjánná kò sẹ́ni tí àlùjánná ń bẹ fún tó ju olùgbàgbọ́ lọ o àlùjánná kìí ṣe ilé aláìgbàgbọ́ ilé olùgbàgbọ́ ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ́nà alukur'an ní suratul hadid ayah twenty one sábìkú ilẹ̀ mẹ́kúrọ̀tì mi rọ́bìkùn ọlọ́ni ẹ má dúró dira yín ẹ má dúró dira yín lọ síbi àforíjì olúwa yín yẹn nípa àwọn nǹkan tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ fi máa rá foríjì ọlọ́run tẹ́ ẹ fi máa rí yọnú ọlọ́run àyè fi dúró dèrè èèyàn pé bàbá mi ẹ̀yẹn kọ́kọ́ ṣe é nákèmí ó tó ṣe à rárá o ọ̀rọ̀ ń tá a fẹ́ fi rí yọnú ọlọ́run kọ́hún àyè dúró dèrè èèyàn nígbà tí bàbá mi ò tí wàá kírun sẹ́mi ó wàá kí à ọlọ́ọ̀ tiẹ̀ ni. bàbá mi ò tí wàá lọ hajj sẹ́mi wàá lè síwájú wọn lọ hajj ọ̀ lọ ni ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣàṣìṣe yẹn torí pé iṣẹ́ hajj ọ̀pọ̀lọpọ̀ orí níṣẹ́ ìbádà bí irun tán à àwọn anìkìn wa lọ hajj A ọmọ tí ò gbá ní síwájú òbí lọ sí hajj tí wàá síwájú òbí wọn máa hajj kí bàbá máa jẹ́ wọn máa ní kí yàrá máa jẹ́ àwọn ni kí ìyá rẹ̀ kọ́kọ́ lọ ni ìyá rẹ̀ máa jẹ́ ìyá aláàjì jẹ́ kó gángan jẹ́ aláàjà jẹ́ kí bàbá bẹ́ẹ̀ kọ́. ọlọ́ni sábì kó ilá magfirati min rabbikum ọlọ́ni ẹ má dúró dira yín lọ síbi nǹkan tẹ́ ẹ fi ráforíjì ọlọ́run àtìyọ́nù rẹ̀ wàjánnàtín àti ntẹ́ẹ̀kì rí àlùjánnà kan tó ṣe pé ardu as-samawati wal ard fífẹ́ rẹ̀ ard kìí ṣe arúgbó pẹ̀lú amza pẹ̀lú ain ohun yẹn ò clear dáadáa ni ó jẹ́ pé dáadáa so ardu as-samawat wal ard ọlọ́run ní fífẹ́ rẹ̀ ó ṣe dédé ká so gbogbo lẹ̀ papọ̀ kó jẹ́ yọ ọ̀kan ká gbogbo sánmà méjèèjì papọ̀ kó dì kan ká wá so méjèèjì papọ̀ kó jẹ́ yọ ọ̀kan ọlọ́run ní fífẹ́ àlùjànnà yẹn ó ṣe dédé fífẹ́ báwọn àwọn olùlọ́run wá ní yóò gbénú ẹ̀. àwọn tọ́lọ̀ ni yóò gbénú ẹ̀ <clears throat> ọlọ́run ní u'iddat lilladhina amanu àwọn tí wọ́n tọ́jú rẹ̀ kalẹ̀ fún òun làwọn tí wọ́n gbàgbọ́ billahi pẹ̀lú Allah òun làwọn tó gba Allah gbọ́ wa rasulihi àti Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní dhalika fadlullah èyí ń ọlá ọlọ́run ni yòtí ìmánìyẹsà tí máa ń fún ẹni tó bá fẹ́ fún wallahu dhul fadlil azim ọlọ́run ọba Allah sì ní ọba ọlọ́lá tó tóbi púpọ̀ ni. sọ ọlá kan nìyẹn fáwọn olùgbàgbọ́ bí ẹni ọlọ́run bá ti fún nígbàgbọ́ ọlọ́run ti fún lálùjẹ́nà kọ́lọ́n dáhùn kó fún wa nígbàgbọ́ tó pé pérépéré. afáwa Abu Hurairah radiyallahu ta'ala anhu <coughs> nínú àwọn àlàyé tó wá yọ́bọ̀ ṣe mẹ́rin sọ muslim ó lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ní wàlẹ́dì nafsu muhammad biyadihi mo búra pẹ̀lú ẹni tó ṣe pé ẹ̀mí muhammad ń bẹ ní ọwọ́ rẹ̀ mo fi búra la yasma'u bi ahadun ẹnìkan ò ní gbúrò nípa mi min hadhihi al umma nínú àwọn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́run fi gbé mi dìde àwa umma tá nàbì ń sọ nìyẹn ummatu da'awa là nàbì ń sọ ń bẹ̀ yẹn. ó làwọn yẹn tọ́lọ̀ ọ̀nà muhammad sí sallallahu alayhi wa sallam. ó ní ẹnìkan nú àwọn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ yóò ní gbúrò mi ó gbúrò pa muhammad sallallahu alayhi wa sallam. yahudiyun wala nasraniyun kò bá jẹ́ yahudi kò bá jẹ́ nasara thumma yamut lẹ́yìn náà ó padà wá kú walam yu'min billadhi ursiltu bihi kò wá nígbàgbọ́ sí nǹkan tí wọ́n fi rán mi sí illa kana min ashabin nar àfi kíru ẹni bẹ́ẹ̀ ó máa bẹ nínú àwọn ẹni iná tí ẹnikẹ́ni tó bá fi lè kúrò lórí ilẹ̀ lásìkò tọ́lọ́run ti rán òun yìí tó sì gbúròó kò wá gba ntọ́lọ̀ fìràn ń gbọ́ ànábì lẹ́ni náà ti ń bẹnu àwọn ẹni iná. nínú hadisi yìí àwọn afọ àsúnà kọlọ̀ǹbánikẹ́ wọn kọlọ̀ǹbánikẹ́ gbogbo àwọn afọ islam lápapọ̀ àtàwọn mùsùlùmí lápapọ̀ ó ṣe ó kún ni ó ṣe ó kù díẹ̀ káàtó ni kọlọ̀ǹbánikẹ́ gbogbo wọn lápapọ̀. wọ́n ní hadisi yìí wípé ẹni tí ò bá gbúròó nípa ntọ́lọ̀ nfìràn ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ń bẹ lórí ilẹ̀ nígbà tọ́lọ̀ ń gbà nábì dìde àmọ́ òun ò gbúrò nípa ntọ́lọ̀ nfìràn òun ò tí ì kó sínú pé ọmọ náà ni torípa nábì di ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé láyẹ́símá òbí kò ní gbọ́ nípa mi gbígbọ́ ànábì dé ó di ọ̀rọ̀ pẹ̀lú gbígbọ́. so anabuwa muhammad sallallahu alaihi wa sallam ńgbà tó sọ eléyìí bóòlù ọlọ́run ṣe wáá ṣàwọn tó ṣe pé wọ́n kú lẹ́ni tí ò gbúrò nípa apọ́lọ́n tiẹ̀ rẹ nìkan muhammad ní kíní kan lọ́lọ́run tiẹ̀ fi ràn òun ti kú àmọ́ àsìkò tó lọ ayé àsìkò tọ́lọ́run ti gbá ànábì náà dìde ni ṣùgbọ́n kì í tí ì gbúrò nípa rẹ̀ ìró ànábì etí ìdè ti gbọ́ ẹ̀ gbogbo tó bá wù kó kúlé lórí nínú ẹ̀sìn irú àwọn ènìyàn ni wọ́n ń pè ní ahàlú alùkì náà ń pè wọ́n alùlfitrọ alùlfitrọ àwọn ará fitrọ kí ni túmọ̀ rẹ̀ òun làwọn tó ṣe wípé àlèkùn wọn lọ́mọ ẹni àlèkùn wọn lọ́mọ àlìjẹ́nà ìbò wa nílé wọn ìkànnù méjèèjì náà ni ó padà já sí. ṣùgbọ́n ànábì padà fún ilẹ̀ nù hadith mi gẹ́gẹ́ bó ṣe ń sọ ì muslim pé àwọn yìí wọn ọlọ́run ó rán òjíṣẹ́ míì sí wọn níjọ́ gbéǹde alkiyama ọlọ́run ó fiṣẹ́ rán ìkànnú àwọn òjíṣẹ́ kan sí wọn that is kìí sàwọn òjíṣẹ́ tọ́lọ́ ti rán láyé àmọ́ ọlọ́run ó gbé nìkan dìde sí wọn yóò wá ní kó lọ jíṣẹ́ báyìí báyìí fún wọn. so nínú wọn <clears throat> ààrẹ ni tí ó tẹ̀lé nínú wọn ààrẹ ni tí ó kọ̀ látara gbígbà fún àti kíkọ́ tó bá sọ yẹn làwọn ò fi gbàdájọ́ irú ẹ̀ làwọn ọmọdé tí wọ́n kú lẹ́ni tí èsì balaga anabi sallallahu alayhi wa sallam ó láwọn ọmọ yẹn tó bá rí jọ́gbìn di alkiyama ntọ́lọ̀ fún wọn ọlọ́run ti tí wọ́n ó ṣe tí wọ́n bá dàgbà náà àwọn àkínná wá ṣe tó ṣẹ̀ tó lu ayé tó ṣẹ̀ àwọn eléyìí ò ṣe tí wọ́n fi kú <coughs> ọ̀rọ̀ wọn ti wá já sí náà oríṣiríṣi ọlọ́run kó wọn sínú náà ọlọ́run wàá rán òjíṣẹ́ kan sí wọn pé sọ fún wọn pé ká lọ kó nǹkan wá nínú ná. bí tí wọ́n bá ti ń lọ làwọn ọmọ mi ò ti wá sọ pé à ibo là ń lọ torí pé kìnìún wà nù ná kìnìún wà nù ná láti wá lọ wọ ná. à èmi ò lè wọ ná torí yẹn o ibẹ̀ làwọn mi ò ti sọ pé àwọn nǹkan yìí ọlọ́run ló ní ká lọ kó wà. àwọn ò bá wọ̀ ọ́ ńgbà táwọn ò bá wọ̀ iná lásán ni wọ́n rí kò sí jíjó ń bẹ̀ torí pé ìyàtọ̀ ń bẹ láàrin iná àti jíjó. ìdájọ́ tiwa nínú làákàyè ni pé níta bá ti pè níná ó máa ń jóyàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kì ṣe bẹ́ẹ̀ tá a bá pè nǹkan níná ó lè jóyàn ó lè má jóyàn kò túmọ̀ sí kó jóyàn ó lè má jóyàn yẹn ló fà á tó fi jẹ́ pé anabi Ibrahim alayhi salatu wa salam. nígbà tí wọ́n ju sínú náà ọlọ́run sòpin aláàárín iná àti nǹkan tó ń jóyàn nínú náà fún Ibrahim wọ́n ju sínú náà lóòótọ́ àmọ́ ọlọ́run sọ fún náà yẹ pé ò gbọ́dọ̀ jó so àṣẹ jíjó ọlọ́run gbà kó lárẹ̀ èyí ló fà tó fi jẹ́ pé ó ń bẹ́nu rò rí ẹlòmíì náà pé tá a bá ti rówó àti là yàtọ̀ ń bẹ láàrin péyàn rówó àti péyàn là yàtọ̀ ń bẹ láàrin méjèèjì. so kí ọlọ́run ó lo owó ní sábà bí ọlà fún òyàn ọ̀dọ̀ ọlọ́run yẹn ń bẹ ló bá tó jẹ́ pé ẹlòmíì tí ò bá nígbàgbọ́ tó kúnná tó bá rí èèyàn kan tó bá ṣe mistake lọ gbàgbé owó kan àbó bá gbówó kan tì í tó yẹn bá fi lè wọ bíi bóyá bíi five hundred million kan àbí one billion kan àbí two billion kan yóò kàn lọ́wọ́ àwọn èèyàn pé ẹ lọ́ọ́ bá ń pa kájọ pín pé ah tí n bá fi lè gbèrú eré ìkalẹ̀ ọ̀dẹ̀ gbáà ni mí. àbí kó poison ẹ̀ tóró dìgbà pé tóun bá ti lè rówó yẹn òun ti là fi à kò sí ni tí n bá ti lè rí mo ti lówó ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ tó ọ̀tọ̀ ni pé yàn rówó ọ̀tọ̀ ni pé kéèyàn là ọlọ́run ló máa ń láyàn mélòó mélòó àwọn èèyàn tí ń wówó tó fẹ́ là látara bàbá àjẹ̀bú ń gbósì rówó ọ̀ǹtán náà kò padà là ẹ sì gbọ́ pẹ́lú mi ti jẹ owó tó yẹ kó là ṣùgbọ́n kò padà là torí pé owó kọ́ ló máa ń láàyàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló máa ń láàyàn tó gba àwọn nǹkan yìí bó ṣe ń bẹ nìyẹn lẹ́ẹ̀fì rí nǹkan mi gbà mí tọ́tọ́ pé kò lè escape ẹ̀ ó gbọ́dọ̀ kú ni ẹ̀ẹ́dẹ̀ tó rẹ̀ ní tẹ́ ní ò lè escape kú á dẹ̀ tó máa ṣe káńpé lórí ilẹ̀ torí pé asbabul maut àwọn tó lè jẹ́ sábàbí ikú kò túmọ̀ sí pò ń gangan ni kú. tó gbogbo àwọn nǹkan yìí pátápátá ìgbàgbọ́ ni máa ń jẹ́ káwọn nǹkan yìí ó ṣe kí ni kò yéèyàn. tó ìgbàgbọ́ là á fi máa ń lo ìṣẹ̀mí ayé tó fi jẹ́ pé àlámọ̀rí wọn ò lójútùú yẹn láti fún wa lẹ́ẹ̀kan pé gbogbo àwọn àfìtínà ìdààmú àti wàhálà tí nàìjíríà ń bẹ nínú rẹ̀ lénìí tá a bá lè try gbogbo nǹkan láti try tí ò bọ tí ò bá a mu fún wa ẹ jẹ́ á try gbàgbọ́ wò tá a bá lè gbìyànjú ká gbìyànjú gbàgbọ́ wò torí pé àdéhùn tọ́lọ́run sọ nínú alukurani pé táwọn aráàlú bá fi lè gbàgbọ́ òun ó ṣílẹ̀kùn àlùbáríkà sánmọ́ àti tìlẹ́lẹ̀ fún wọn ẹ ti ẹ̀já tíráyì ẹ̀ wò ẹ̀já tíráyì yẹn náà wò tábà lè gbìyànjú àríkọ́ lọ́run yóò ṣàdéhùn rẹ̀ fún wa ǹgbọ́n àlè gbìyànjú ẹ̀ a lè gbìyànjú ẹ tó ẹ ẹ̀ eléyìí jẹ́ nú àwọn nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ máa yóò jẹ́ ká máa ń fàní tí ń bẹ lára àgbàgbọ́ láyé bá ṣe pé bọ́ọ̀lù ti ká dára pé ká lè sọ lónìí àìmọye àwọn àtọ́ka tó pọ̀ rẹpẹtẹ nínú alukur'an nínú hadith anabi ń ṣàlàyé àǹfààní ti ń bẹ lára àgbàgbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà láre pé òun a máa ni abẹ́lẹ́ subhanahu wa ta'ala èyí lọ́njẹ́ ṣe fi dunya wal akhirah kọ́lọ̀n kó fi ṣe àlékún gbàgbọ́ wa kọ́lọ̀n kó sì lò ní sábà bíi ìdúró déédéé lórí àwọn àgbàgbọ́ tí ti ń bẹ lára wa tẹ́lẹ̀ kọ́lọ̀n kó wá lé wa kún nígbàgbọ́ abẹ́lọ́hún fáwọn mùsùlùmí tí wọ́n ti lọ síwájú wa kọ́lọ̀n bá ní kẹ́ wọn kó bá ní gẹ̀ wọ́n àwa tá a kú bẹ̀ náà ẹni tí ó ba ìsìláàmù wa jẹ́ tá a fi máa bẹ́ ń sá fún àwọn aláìgbàgbọ́ níwájú ọlọ́run kọ́lọ̀n má gbé e bá wa ọ̀lẹ́lá طهر قلوبنا من سيئات الآمال وألسنتنا من سيئات الأقوال وجوارحنا من سيئات الأعمال اللهم آت اللهم آت نفوسنا تقواها وزقها أنت خير من زكاها أنت وليها ومولاها سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك